ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú àwọn olórin tó kù ó jẹ́ ìbáṣepọ̀ tó dán mọ́rán dáadáa like um, um, um, àwọn ní hip hop àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni wá àwọn ọmọ tó ń bẹ̀rẹ̀ lẹ́yìn wa most of them kó tó di pé wọ́n di nǹkan tó di wọ́n béèrè advice which way to go when they are doing their stuff so àwọn ò ní opportunity táwọn ní sìn àwọn ò léèyàn tó máa fáwọn ní direction which way to go so then lórí oníjùjú lórí onífújì in fact ìbáṣepọ̀ yẹn tiẹ̀ tó wá ó tún wá dẹ́ndẹ́ gan because most of fuji artists ni mo ti ṣe fídíò fún because i'm a video director myself mo ya fídíò fún shina peters eh, ẹ̀gbọ́n nìyẹn mo ya fídíò fún adéwálé ayuba mo ya fún saheed òṣùpá mo ya easy àti pasuma and all that a ṣe fuji generation lọ́dún náà lọ́hùn tí tí gbogbo ayé like so ìbáṣepọ̀ tó tó tó ní agbára ni ìbáṣepọ̀ yẹn dẹ̀ ti wà títí di ọ̀la so ọlọ́run gbà fún wa lórí level yẹn then meanwhile nǹkan tá à ń ṣe ń sìn nígbà tá a ti ṣe honourable ṣàkùṣàkù tí àwọn ayé ti gbà àwa ní ká fún wọn ní ṣápálì ṣápálì ìtumọ̀ ṣápálì ni pé anything téèyàn bá ń ṣe opportunity máa wá tí opportunity yẹn bá dẹ̀ ti wá tó bá ti lọ lè mú ṣápálì ó ti ṣì nìyẹn kò sọ pé yá lè mú lè mú lè mú lè mú lè mú ṣápálì Don go come sharply, don dol am sharply. Tó bá ń gbọ́ gbègbègbè, bá wọn gbé kíá sharply, lè mú o sharply. Mánàgẹ̀rẹ̀ yé máa sùn, mánàgẹ̀rẹ̀ yé máa sùn, lè mú lè mú. Mo dẹ̀ fíjọ tí ń kó ẹkùn lórí yẹn. Torí ta lè tẹ̀lé bó ṣe ń lọ lórí street nǹkan tá à ń ṣe ń sọ́dẹ̀ máa jáde láìpẹ́. Olórin tó wù mí láti bá ṣiṣẹ́ pọ̀ báyìí báyìí láti tó ti pẹ́ àti ti sìn. Wáńdé ni o. Mo like Wáńdé kò. Mi lè imagine voice mi àti ẹ̀ lórí orin kan. Ó máa dẹ́ndẹ́ gan-an mo dẹ̀ sure pé as time goes on iṣẹ́ yẹn máa ó máa ṣẹlẹ̀. nǹkan márùn-ún tí àwọn èèyàn mọ̀ ń pa mi hmm, àwọn èèyàn kì í guess èjì mi right hmm, wọ́n máa ń sọ wọ́n máa ń guess eh, nǹkan tó kéré sí èjì mi àwọn èèyàn mọ̀ wípé mo ti marry yes ọmọ pé mo ti níyàwó mo ti bímọ àwọn èèyàn mọ̀ wípé movie mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe kí n tó bẹ̀rẹ̀ sí ní kọrin yes wọn mọ̀ ẹ̀ yẹn respect to ọdúnfà um, ọdúnfà kakọs yinka kọdìrì àti ògógó àti sáì balógun tó ń wọ ọdúnfà ń gbà yẹn lọ́dún náà lọ́hùn àwọn èèyàn mọ̀ wípé mo máa ń direct musical video ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ pé mo máa ń ṣe musical videos àwọn èèyàn dẹ̀ tún mọ̀ wípé um, like láti máa jó <laughs> ẹ ò ṣé mi ti kọjá márùn ẹ márùn náà ni. àmọ̀ràn mi fún àwọn tó dẹ̀ ń dìde bọ̀ nídìí iṣẹ́ orin ni wípé hmm, àmọ̀ràn méjì mo ní fún wọn àmọ̀ràn kan tó di pọ́n di ògbóǹtarìgì àtìgbà tó bá ti di ògbóǹtarìgì kan tó di ògbóǹtarìgì àwọn laws mo fẹ́ kán follow lélẹ̀ kán má wo agaláago ṣiṣẹ́ kán dẹ̀ make sure pé fine talent yẹn lóòótọ́ ó jẹ́ ní kejì pé àwọn náà kàn fẹ́ kọ nítorí pé Ọlámídé tó blow class kan náà jọ lọ school kan náà jọ lọ àbọ̀jọ ń gbàdúgbò kan náà kán make sure wípé then irú orin tó fẹ́ kọ style yẹn kán jẹ́ kó jẹ́ new kejì pé wọ́n copy anybody then tó bá didi gbọ́n tó wá di ògbóǹtarìgì kan ṣọ́ra ṣe hmm, kan take care easy àwọn kan ló bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kó dédé pé àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́ kán bọ̀wọ̀ fún àwọn aṣíwájú kán dẹ̀ má máa beef ara wọn sori there is something about beefing hmm? tó bá ti lọ beef èèyàn tẹjọ́ ń ṣiṣẹ́ kí n ṣe oní nìkan o pé ọkàn tiẹ̀ beef ẹ̀ lásán àti lọ fún ọgbọ́n lára máa ní agbára o so gbogbo ẹni tẹ̀lé tó bá jọ ń ṣiṣẹ́ ẹ̀ máa ó ṣe kò ṣe nǹkan tó bá ṣe tó bá kù díẹ̀ kí àtò tó bá ní opportunity láti advice ẹ̀ pé kó advice ẹ̀ dànkó wá beef ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò jù bẹ́ẹ̀ lọ eré o ẹ jẹ́ ká lè mú ṣápálì. mo lérò pé ẹ gbádùn ìfọ̀rọ̀wérọ̀ mi lórí Orísun ti ọ̀tẹ̀ yìí and um, orúkọ mi náà kò yí padà adex earthquake or adex labule and honourable ṣàkóṣàkó tó ń lọ ó sì ń lọ in case tẹ́ ẹ̀ bá tí ì mọ̀ tí bá ti béèrè lọ́wọ́ yín kẹ́ máa dá mi lóhùn ṣó kápébù ó kápébù ṣó dúrébù ó dúrébù ṣó yékébù ṣó ń dó ó yá everybody ó yá nọwọ́ síwájú ẹ dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣáku ṣáku ijó òkè ẹ ó ti dẹ̀ndẹ̀ bẹ́ẹ̀ yẹn.